jẹ́ iyọ̀ omi wàrà yìí i'm back home Give ni time Give ni time six ti lù ní what dàbí àwọn mẹ́rin ṣá i'm back home mo fẹ́ fi wàrà wọ̀nyí. I am back home jẹ́ iye omi wàrà yìí síbí irú ilé yìí ó dìde táyé tí a bá ti sọ oúnjẹ nílé ó gbúdọ̀ ẹni àti táyé. jẹ́ ń ṣe jẹ́ ń fi wàrà yẹn tolúwa ní ọmọ mi jọ̀ọ́ má bínú wá bá mi gbé kíní ìdání mo fẹ́ yọ omi wàrà yìí kúrò kan rèé mo ṣe wàrà wàrà mi is ready okay let me yọ omi now. you see do you see wara you see wara you see wara. wá bá mi gbé dání kí n nu bíbá yìí mo kó máa wọ̀ mí. you see Wara? hey a day I'm a máa tún jẹ this is Wara. mo ṣe léèkì tó lọ láàárọ̀ ṣẹtiri mo fẹ́ kó kúrò nínú yẹn kó sínú abọ́ do you see. What about it? Hmm? Where are ṣé wàá jẹ́ wàrà wàá jẹ́ wàrà wàrà káṣí wàrà káṣí jẹ́ mo kàn fẹ́ kókó nù àpótí tì nà mọ́ ní. bó ṣe pọ̀ omi ẹ̀ yìí kí ni màá fi sè náà màá fọ omi ẹ̀ yìí màá fi sè é. díẹ̀ mu mi omi wàrà mi mi sí bó ṣe kúnná wọn bọ́ yes máa gbé sí fridge. Hmm? àgbẹ̀ sí fridge mo fẹ́ mu mi. Hmm. wàrà gbé. <laughs> Hmm. welcome mm. half hours mo drive lẹ́yìn that's good zero mi mo tún rìn lọ ní ìgboro àkúrò náà táwọn èèyàn wọ ní ìgboro alon alonando. yes chicken bi? yeah later o gbogbo àwọn kìnìún ẹ̀kú rèmi náà rè banana yẹn tó wá pé ọfíìsì ní mọ́tò lè máa ti jẹ́ lọ́nà. program. ó yẹ kí n tètè wá kúrò látàárọ̀ má fi ṣe ń gbóná yẹn ọkọ̀ ṣe kankan. Hello, I'm busy in the fridge. ṣé mo ti jẹ tó tó mi bẹ́ẹ̀ ló yẹ kí n jẹ tó tó mi ni ló yẹ kí n jẹ tó tó mi bẹ́ẹ̀ bó mọ̀ bóyá ó máa jẹ́ kí n sùn I need to sleep kí n wá jí ní ọwọ́ díẹ̀rí this is just five uh, to six tí bá sùn sí mo lè lọ jí ní eleven èwo nìyẹn. Hmm? This was first one fọkàn balẹ̀. àńkọ́ọ̀fù làwọn eléyìí ń fi sọ́wọ́ ẹni tí wọ́n bá fẹ́ jà lólè fóònù kọ́wọ́ tó bà wọ́n ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti tẹ àwọn afurasí ọ̀daràn kan mẹ́jọ ni wọ́n níṣẹ́ ni wọ́n já àwọn èèyàn lólè dúkìá wọn fóònù ni wọ́n fẹ́ràn láti máa jí jù àmọ́ àrà ọ̀tọ̀ táwọn fi sí ìwàkiwà tiwọn ni pé wọ́n ní áńkọ́ọ̀fù tí wọ́n mú rìn kiri ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ jà lólè kíá ni wọ́n ti máa de tọ̀hún lọ́wọ́ sẹ́yìn wọ́n áńkọ́ọ̀fù rẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti gba fóònù àti dúkìá rẹ̀ tán wọ́n á tú u sílẹ̀ wọ́n á sì bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n á sá lọ. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò SP Abdullahi Haruna sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún twenty twenty four yìí lásìkò tó ń ṣàfihàn àwọn afurasí tọ́wọ́ wọn bà láìpẹ́ yìí fún onírúurú ìwà àbèṣe àti ìwà jàǹdùkú tí wọ́n ń hù láàrin ìlú Abdullahi ní lásìkò táwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ń ṣe pàtiróòlù kiri ìlú lọ́sàn-án ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin yìí ní nǹkan bíi aago kan ku ìṣẹ́jú márùn-ún lójú ọ̀nà airport road làwọn pàdé àwọn àwọn afurasí náà nínú kẹ̀kẹ́ márúwá kan lọ́lọ́wọ́ àwọn ilé fraud. Um, no, it's my, it's my email, it's fine. Who are those? Everyone should apply for grants. Tinubu. Yeah. ṣé email ẹ máa ń wá sórí ọ̀dọ̀ mi. I'm making an assignment to send off your email. Bye. Anyway. ẹ lọ sórí wẹ́bsáìtì wa kẹ́ bá wa ra jà fẹ́ ta gbogbo nǹkan tó wà ń bẹ̀ ṣípṣípé.